نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجو الله سبحانه وتعالى حمد الله وبارك على النبي صلى الله عليه وسلم وبارك على الصحابة رضي الله وعلى كما الله لنا دعاء كما àtàkùn tó máa tẹ̀lé wọn tí ìjọ gbọ́dọ̀ ẹ̀yàmà à bẹ̀rẹ̀ Allah subhanahu ta'ala ọlọ́mbà kó fi àwa náà sí orí ìlànà àwọn ẹni dáadáa ó kàwà kún ẹni tí ó tẹ̀lé wọn láyé tó lẹ̀ tẹ̀lé wọn tí ẹni tó bá jọ gbọ́dọ̀ ẹ̀yàmà ìbádọ́lá ọ̀yọ́ tí ọlọ́run ọba nínú jùmọ̀ tèmi ẹ̀bí ọ̀dọ̀ ọlọ́run ọba òun náà ni اغتنام العشر الأواخر بالأعمال الصالحة ìkúfà àwọn mẹ́wàá yìí láti fi ìṣẹ́ olóore ìrọrọ̀ ìkéré láti kó ìfàtí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó fi sínú àwọn mẹ́wàá gbẹ̀yìn yìí tàbá sí dáadáa ìbádọ̀lá bí òru ọ̀sán ọjọ́ ọ̀sẹ̀ oṣù ọdún bó ṣe yára lọ tí gbogbo ẹni sáré lọ a rí pé yìí ìfẹ́ tí gbogbo wá rí ni ó kẹ́ ìpé àwọn nǹkan yìí ó ń ṣẹlẹ̀ ìbádọ́lá kò sí tàbí ọjọ́ ayé yìí kò lẹ́nu ìgbàwó òun la ṣe Ramadan kan omi ìsúnni eléyìí tọ́ka wípé iye ọdún ká lò láyé bó ṣe máa náà àti bọ́bá ti tó ó tún dínkù náà nìyẹn ọdún kan ti lọ nìyẹn bákanáà ta bá tún lajú pẹ́ eléyìí yóò tó pàjúdé òun náà parí omi ọ̀tẹ̀ ọgbà ẹwà rí lẹ́nugbà tí Ramadan tó fẹ́ máa bọ̀ wá gbogbo àlàntọ́ pé à ah, rọmọdọ́nù bọ̀ rọmọdọ́nù rọmọdọ́nù ti wá wá pápápá ó ti kọjá àlàjìrá ìbádọ́lá ọgọ́rọ̀ òun ló ń retí rọmọdọ́nù tẹ́lẹ̀ àti wà nínú rẹ̀ nínú àwọn nǹkan tó yẹ kí awáwòye sí òun ní pé nípele àwọn ẹni tó jọ pé wọ́n gbìyànjú òun làwọn ẹni tó jọ pé nígbàtí Ramadan tó wọlé wọ́n láwọn ojúṣe èyí tí wọ́n tara sàtà tí wọ́n ṣe nínú ká kírun ọ̀ranyàn ni ká ṣe nẹ́fìlà ni ká ka dáadáa tó méjì ká ṣe dáadáa sẹ́bí káfọ́ àwọn alé ní lóúnjẹ inú àwọn opó inú àwọn ọmọ òrukàn àtàwọn iṣẹ́ olóore ní ẹnùgbà tí ń dé yìí fàání àìní dìmàká na ha hálùhù ẹn tó yẹ pé orú ìṣesí yìí na hádá hálùhù ìṣesí yìí ìṣesí ti ikọ̀ ẹlẹ́ẹ̀kejì èyí tó yẹ pé bí rọmọdán ṣe débi kó lọ́jọ́ ọ̀hún náà ni títí sí òun ẹ́ ó di márùn lé ní ọkùnrin ah, 25 ó di mẹ́wàá lé ní ah, àti dáti mẹ́ta nù ẹkú àti lọ ẹkú àbájá kó wọ́n ti tètè kí ní tó tà kóra ẹ lọ ó ká fún bí àti ń bí sọ́pọ̀ tó yẹ ká mójútó nígbà tí ó bá ti dé báyìí torí pé nígbà tí ọlọ́ọ̀bà lásán àtàlá fẹ́ máa ṣàlàyé ọ̀rọ̀ Ramadan fún àìyára màájúdà ọjọ́ péréte báyìí náà ọjọ́ tó jẹ́ ọjọ́ tó ló ń ka ní bó ṣe déun torí gbogbo ṣe ń lọ inú ìṣọ́ bá wa láyé ká gbà á inú ìṣọ́ bá wa láyé òun lọ́lọ́run kọ́mọ̀ wa lọ bẹ́ẹ̀ torí pé mélòó mélòó ẹni ní tọ́jọ́ pé gbogbo ẹni tí bẹ láyé tó kó bẹ́ẹ̀ ọ̀kan náà lọ gbà kan yìí àwọn mi ìta kan yìí òun la gbọ́dọ̀ fi múra sí iṣẹ́ olóore orú èyí tó bá wà yìí nínú nǹkan tí ọlọ́run ó tẹ̀sùrò wa ni táwa mọ̀ bóyá ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ àmà ọlọ́run jẹ́ wà fún wa já pọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àdúrà náà láàmà tọrọ àmọ́ tẹmọ̀ ike ìkánná lèèyàn gbà bó bá ti ìtẹ́rẹ̀ ni ó gbà tó fi lọ bọ́lọ́ wọn bá a bó bá tẹ̀ tún gba púpọ̀ náà eléyìí ń bẹ nínú tó tètè rò lé lórí ìgbé tó tẹ̀ nǹkan àwọn ọ̀ràn yẹn bẹ̀ àwọn tó bá ṣe é dá ń bẹ̀ lọ́ràn yẹn ni nínú fúlàní yóò máa bẹ nínú àwọn iṣẹ́ olóore rẹ̀ àwọn ará ẹlòmíì tó yẹ pé ẹ́ kò ní kàkún tí ó gbá wọn kán yín kódà kọ̀ mọ́ pé rọmọbọ́ọ̀nù dé àgbogbo àwọn tá a bá nílà àkàì ta létí gbọ́ ta jẹ́ ọlọ́pọlọ pípé

ẹgbẹ̀wájú níbi sí olóore mọ́fàkùnnù jáfáfá yára tárásásá kò gbàwájú àwọn ẹni tó ti síwájú rẹ̀ lépa báwọn tó ti síwájú rẹ̀ gbàwájú àwọn tẹ́jọ wà ọjọ́ sí àwọn tí olóore jọ mọ́ sí léìtàwọn òrí ṣe ọlọ́ọ̀bà lásánà àtàlà ọ̀fẹ́ ká mọ́ káyìn tó bá ti fi sí olóore èyí tó jẹ́ ti gbàgbọ́ ni èyí tó jẹ́ ti fi ọsẹ faraṣe ni èyí tó jẹ́ ti fẹnu wí ni èyí tó jẹ́ ti ìwà ni ọlọ́run ọ̀sẹ̀ ká ní fàṣẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ ká máa gbáwájú ni fàṣẹ́bí kúrò kọ̀rọ̀ ẹgbẹ́wájú bí sí olóore mẹ́jọ wà lẹ́yìn àìsí àìsí ní kẹjọ́ tó ń gbàjú lágbàjẹ̀ tí ìṣe ìdínú ní ṣe tọba ti iṣẹ́ ti láti gba alájápò rí báhùn ó gbàwájú ní gbàwájú àwọn tẹ́jọ wà lé bàbá tó ti wájú ẹ eléyìí ni nǹkan tí ọlọ́wọ́ bá ní pé ká máa ṣe nínú ọ̀rọ̀ ẹ̀sìn níbi táti máa gba aládáwájú ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó tún sọ mú wípé wà sáré wọn ilá àmàsírọ̀ tí ni rabbikum wa jannata àmúhún as-samawati wal ard u'iddat lil muttaqin Allah subhanahu wa ta'ala ó ní ẹ̀ẹ́sára sàtà ibi tẹ́ ti ráforí bí ọlọ́wọ́ bá yín ẹ lọ síbẹ̀ wa jannatin ẹ lọ síbẹ̀ ti rá àlìjẹ́nà àlìjẹ́nà yìí àrùdùn àtàmàwà tó láàrùn ẹbú ẹ̀ ó tó gbogbo sánmà yíkọ́ àti ilẹ̀ẹ́lẹ̀ ẹbú rẹ̀ sánmà wà àtọ̀ ah, ilẹ̀ẹ́lẹ̀ yí àti sánmà yí ẹ̀kú sánmà ẹbú ẹbú àdìjẹ́nà sánmà tẹ́wà ń wo ẹ̀ sánmà táyé yìí kò kan tó níbi débi ẹ̀ ò tí ì sánmà oòrùn ti ń bẹ níbi sánmà ayé òṣùpá òṣùpá ni wọ́n débi àwọn àràwọ̀ tó wà lókè wọ́n ní táwọn bá ní káwọn máa rìn lọ pẹ̀lú irinṣẹ́ tó fàṣù táwọn tà ní láyé yìí ẹ́ millions of years òun ni wọ́n lò kún tó dán yóò kọjá one million years alọ́fẹ́ lò tẹ́tí tó bá ń rìn lọ kìí sóun ní ó àtìrẹ́dìrẹ́ rẹ̀ ọ àrọmọdọ́mọ rẹ̀ òun yóò padà mọ́ gúrò kí wọ́n láǹfààní yẹn tó túmọ̀ sí pé sẹ́mọ̀ yìí kìí ṣe wàtáà àtàsọ pé méje ẹ̀bú àlìjẹ́nà wà ní gbogbo sánmà àti lẹ́lẹ̀ ẹ̀rí pé ìkẹ́ ọlọ́run ọba tó pèsè kalẹ̀ ọwá ní ọ̀rẹ́ jẹ́ sí nínú mọ́tàfí wọ́n tó bá lọ bẹ̀rù ọlọ́run ọba ìta àpàlẹ́sè kalẹ̀ fún ẹ̀yẹn gbogbo ní karonu sí pé inú bí tákìlẹ̀ achieve àlìjẹ́nà yìí inú Ramadan inú bí tákìlẹ̀ achieve àlìjẹ́nà yìí mẹ́wàá gbẹ̀yìn Ramadan léyìí tó yẹ pé àníbi sallallahu alaihi wasallam ó ní gbogbo ọjọ́ alálẹ́ Ramadan òun ni màláíkà ọmọ pẹ̀pẹ̀ pé ya ba'di al-khayri aqbil wa ya ba'di ash-sharri aqsir fa inna lillahi utqa'an minan nar wípé gbogbo

Ramadan mẹ́wàá gbẹ̀yìn èyí tó yẹ pé mẹ́wàá gbẹ̀yìn yìí tó bá ti wọlé àníbi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá iṣẹ́ àṣẹ sọ oníṣẹ́ àdákàlẹ̀ àṣírò àwáàkìrì na Ramadan tí mẹ́wàá gbẹ̀yìn bá ìkìlẹ̀ wọlé àníbi sallallahu alaihi wasallam yajtahid fiha ma la yajtahid fi ghayriha àníbi a máa gbìyànjú ẹ́ orú gbìyànjú kèèsè ń bòmí níbòmí ṣọ́dánizọ́rọ̀ yóò dira o pé kò ní túra lẹ̀ máa kóra kò ní súnmọ́ àwọn ìyàwó rẹ̀ máa torí pé kó lè bá àríbi tàfárọ́gọ̀ ó bí sí kí àti sin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo ni anibi sallallahu alaihi wasallam bíbi mẹ́wàá gbẹ̀yìn yìí ẹ́ anibi sallallahu alaihi wasallam tó máa ṣe ìṣẹ́káà nínú ẹ̀ léyìí tọ́jọ́ pé yóò wùgbùn sínú mọ́sálásí wọ́n ní tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn àlẹ́dẹ̀ àmà àti ètìká yóò kóra ró sínú mọ́sálásí nígbà tó wá di ọdún tí ó lò kan yìí àti 20 nígbà pé àwẹ̀ ti gbé mẹ́wàá 20 days ló fi ṣe ètìká tó sí kankan tá níbi ń wà níwọ̀n ojú rí ọlọ́run ọba ni ó lè bá aṣẹ́kọ̀ọ́ ń gẹ́ ooru lẹ́yìn látọ̀lọ́kọ̀tẹ̀ eléyìí òun ní ìtànibí sallallahu alaihi wasallam tó ṣe nìyẹn àlàyé ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ níbi abala yẹn kálọ̀ mà nípa pé àwọn dáadáa tá a bá ṣe ìsìn ọlọ́run ọbó fi pa àwọn àìdá tó ti síwájú rẹ̀ dáadáa wa وكان الله غفورا رحيما الله سبحانه وتعالى ó lẹ́nu yóò tó bá túbá tó ronúpìwàdà tó nígbàgbọ́ tó ti sẹ́rẹ́ fàúláìka yubaddilu Allahu sayyi'atihim hasanat ọlọ́run ní àwọn yẹn á change àìdá àwọn tí wọ́n ti ṣe á fi dáadáa ti jarọ̀ wa kana Allahu ghafuran rahima Allah subhanahu wa ta'ala ó jẹ́ ọba aláforíjì ọba tó máa ń ni Ibadallah àsìkò ní tó yẹ kí ẹni tí ń ṣe lọ́wọ́n ọba tó jáwọ́ kádágbére fẹ́fẹ́ àwọn ọ̀rẹ́ burúkú ta ní tó máa kó wa lọ sí ìránù àsìkò sí lọ́yẹ kádágbére fún wa ẹ̀yí sùn gbàgbé láti má lè ìsìn lọ́wọ́n ọba ẹ́ ó yẹ ká fún wọn ní ìdágbére fún wọn yìí ó yẹ kọjọ́ pé ó máa jẹ́ tẹnu nìkan ká fún ọ káwọn ọmọ ìgbéyẹ̀ àti dákò lọ́dọ̀ wọn tàbá wá ṣe léyìí tà jáwọ́ níbi aburú àtàwọn tí ń ṣe àtàburú gan àti gbàgbé sùn lọ láti mẹ́sẹ̀ tọ́lọ́wọ́n ọba ẹ́n àsìkò sín lọ́yẹ ká dágbére káwà máa lò ó lọ lẹ́yìn Ramadan yẹn ni túnmọ́ la'allakum tattaqun olúwa ní tí mo fi ṣe Ramadan ní ààwẹ̀ tí lọ́rọ̀ àyàn ọ̀kan ní àwọn ọ̀jọ̀gbọ́n ó ní àyàgọ́ọ̀dì yànsì rọ́pùlẹ̀tìn wọ́rọ̀ ìhà ìwọ tí ó jẹ́ ní tó yẹ pé ó ti rì sínú ìsùngbàgbé tó sin lọ́wọ́n ọba ilá mẹ́ta tẹ̀sẹ̀kìrù lọ́ba ìhà ìgbà wo lọ sàbúrú ìdá wọ́kàmù ilẹ̀ kẹ́m látàkọ́ fún mọ́ mélòó mélòó gbà tó ti tó bẹ̀rù pé ó dùn wájú ọlọ́run ọba kan sayún ti kún wọ́rú bí i yáwà rí ha Allah subhanahu wa ta'ala níjọ́ ta ń wí ayé ta ń awa àwọn eríkèríkè ara wa ma fòlọ́rọ̀ sọ tí ó mọ̀ kan أدرنا كيف تجنبت الطريق الواضحة كيف تتونيا أجونا توكلي ẹ́ tí ó sí rújú mẹ́ kí ló lè tọ ọ̀yàn lódí tó jẹ́ tààràtàtà kò sin lọ́wọ́ ọba ẹ́ kò bá lọ́wọ́ ọba kò fi ìgbésí ayé rẹ̀ kó fi túbá kọjọ pé ọ̀yàn èṣù ọ̀yàn lódì àtàwọn tí ń tẹ̀lé èṣù àwọn tí ń gbé lárugẹ àwọn tí ń ṣe tọ́lọ́wọ́n ọba ẹ̀rọ àjọ máa kópa níbi ti tọ́lọ́wọ́n ọba eléyìí ni gbèsè ayé dáadáa eléyìí ni ọlọ́wọ́n ọba tí wọ́n ọwá wò ní ara wa nìí ìbádàlá nígbà tí mẹ́wàá gbẹ̀yìn tó dojúkọ wá táwa náà dojúkọ tàfẹ́ wọnú rẹ̀ yìí ń tàkọ́kọ́ ṣe nítorí ẹ̀kọ́kọ́ ṣe àwọn bá tánínà sọ́hà ìtúbá èyí tó clear lárújú alìgbónóòb èyí tàà ní padà sí bí ẹsẹ̀ ní márùn-ún báníyà tàà tún rahman káwàá dúó dáa ká dájú kọ́ lọ́wọ́ ọba eléyìí ni ìfimú èsù gbólẹ̀ ìwá ìyọnú ọba rahman eléyìí sa'adatan laka ya abdallah kò wá ríbi máa sin lọ́wọ́ ọba kò dájúkọ lọ́wọ́ ọba kò túbá lọ́sọ́dọ̀ lọ́wọ́ ọba kò ṣetọ́ lọ́wọ́ ọba sa'adatan laka oríire ni fún ẹ̀hù ẹ́n yawma an kọ wá dájúkọ ọlọ́run ọba ní èyí tó ma wá ìyọnu ọlọ́run ọba ní àwọn ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn rọmọdọ́nì tàtúbù min tafrit ìtẹ́rìkì sọ́lá wàtàtúbù min uquqil walidayn min adiyyatil jar min umuril muharrama anta ta'rifuha fa anta taqarrabta ila Allah ìtẹ́rìkìha pẹ̀lú pé àìsétò rẹ̀ níbi pé ó fi irun ọ̀ràn yàn ó fi ilẹ̀ òfin ráre àwọn kan ní sọ pé irun ìsọ́ràn yàn àbí àkókò tó bá wù ọ kí àti kò mú lákòókò gbogbo àwọn kàtàkàtà báyìí ni wọ́n tẹ̀sí gbọ́ wọn àwọn tó jẹ́gbọ́ ọlọ́run bá ni ọba ṣe ìyẹn ni ó ṣe ìdájúkọ ọlọ́run ẹ́ ó sì sin náà ọba bó ti tọ́ àti bó ṣe yẹ àsọ̀lá nígbàtí ẹ̀bá ti nígbàgbọ́ tán nínú tẹ́yàn gbọ́rọ̀ fi ṣeré òun ìrún wà bákan náà tó tún bá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba níbi àìṣe dáadáa tó di rẹ̀ méjèèjì ẹlòmíì ẹ́ bí àbá rántí ẹ̀ inú rẹ̀ bàjẹ́ yọmọ sunkún bí bàbá rántí rẹ̀ inú rẹ̀ onídùn sí kò tẹ̀ mọ́ bá wọn bímọ torí kíní torí pé ń ta ìdá sí wọn torí pé kò ṣe dáadáa sí wọn bákan náà ẹlòmíì níbi tó ti níbi tó wọ́n ti kọsẹ̀ tó ti máa tẹ lọ́run òun ni àwọn alábàágbé rẹ̀ jọmọ ní wọn la gbogbo jọmọ fànira fún wọn òun ni ó máa ṣe oore jọmọ káfó fún wọn àti gbogbo àwọn tó jẹ́ pé àwọn nǹkan ìwọ̀ nǹkan ìwọ̀ tí wọ́n náà máa súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú gbogbo gbogbo àwọn kan ilẹ̀ láwọn kan yìí mọ́tẹ̀ rò pé ìfúnṣẹ́ kékeré ni Wallahu subhanahu wa ta'ala òun gan ọ pàtàkì nǹkan yìí ọlọ́wọ́ bàbá tó tóbi ni tó dẹ̀ kí o fún nìkan tó bá tóbi lọ́dọ̀ yàn nítọ́lọ́wọ́ bá ń wákò jùlẹ̀ ń jùlẹ̀ fún eléyìí ní ìtumọ̀ pé tí àwẹ̀ bá gba ìdá lọ́wọ́ ẹ̀ tó fi dáadáa rọ́pò fẹ́ tó rí dáadáa máa ṣe tó wá fi àìdá tó gbà kó lọ́wọ́ rẹ̀ ọ wá fi dáadáa rọ́pò fún ẹ yóò jẹ́ ìpẹ̀sẹ̀rẹ́ fáwọn aburú tó ti ṣẹlẹ̀ síwájú fún ẹ̀ lánàbí mi máa sọ́mọ́ rọmọdọ́nà ìmánà wá sí sẹ́bẹ̀ni غفر له ما تقدم من ذنبه صلى الله عليه وسلم ìjọlọ́ni gbogbo ẹni yóò gbàgbà Ramadan ní pẹ̀lú gbàgbọ́ pẹ̀lú pé tí ń wójú orí ọlọ́run wọ́n sàmójúkò ògbò tí ó ti tẹ̀síwájú ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀síwájú wọ́n sàmójúkò rẹ̀ fún oníwà man qama Ramadan imanan wa ihtisaban àníbi ni ẹni tó bá gbàgbà Ramadan ẹni tó bá dúró tó bá ṣe lẹ́yìn èyí òun ìjẹun pé ní asámú sàrọ́ rẹ̀ tó bá dìde dúó o lè ṣe lẹ́yìn iṣẹ́ o lè ṣe láàrin òru o lè ṣe lọ́wọ́gbẹ̀yìn òru àmọ́ wọ́gbẹ̀yìn òru olólórí jù ọmọ kọ́mọ Ramadan ẹ̀yìn mẹ́rin wá ti ṣẹ́rẹ̀ ẹ̀tọ́ bá dìde dúó ní oṣù Ramadan ní ti gbàgbọ́ ní ti fi ń wójú rí ọlọ́ba rúfèrè ọ̀láwò máa ń tàkọ́dà mìírànlẹ̀ wọ́n fi ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀síwájú ọlọ́run forí ẹ̀jẹ̀ lànàbí márùn-ún wal jumu'atu ila jumu'ah jùmọ̀ kan sí jùmọ̀ kan wà rọmọdán ilá rọmọdán rọmọdán kan sí rọmọdán kejì mọ̀kànlélọ́ tún lè máa bẹ̀yìn náà hùn àwọn wọ́n máa ń pa tó bá ti wà wọ́n ju wọn rẹ̀ tó bá wà láàrin wọn ẹ̀ṣẹ̀ tó bá wà láàrin wọn láwọn àṣìṣe pẹ́pẹ́pẹ́ wọn ó pààrẹ ni ọlọ́wọ́ pààrẹ ìdàkísí ní ìbátìrì kàbáyì ìbádọ́lá ẹja túbá lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bá ní túbá tí ó pèrègede ní túbá èyí tó dáa èyí tí yóò mú wa súnmọ́ Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ní ti wọ́n lọ́dọ̀ wa wípé ká jẹ́ ẹni tí ó máa súnmọ́ ọlọ́ọ̀bá ló fi sọ wallahi wa tumanina eléyìí ni ìgbésẹ̀ àkọ́kọ́ èyí tó tóbi jù tó máa gbé ìrẹ̀ ẹrúsìn ọlọ́run ọba ní àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn Ramadan ni ó lè bá rí sinmi wọ́lọ́ ẹ́ mo sọ lọ́wọ́n bàbúrà ó lè rí sinmi láyé ẹ̀ àti kó padà ilé ayé yìí tó gbé kalẹ̀ yìí ó gbé kalẹ̀ lórí ó rí sinmi àbí gbogbo bí ọba gbà lọ tó ti rí dùnú tó ti rí fọ́kànbalẹ̀ ẹ́ àyàfi kó padà sọ́dọ̀ ọlọ́run kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run kó sí ẹ lọ́rùn ọba kó máa sin lọ́run tó bá jẹ́ tó ti sin lọ́run tó nífẹ̀ẹ́ ọlọ́run wà láàyè ọkàn rẹ̀ ọbalẹ̀ láyé ìgbésí ayé rẹ̀ ó dùn àmọ́ gbogbo tí bá lè wò lè kó jọ gbogbo kò tí ọba lè wò lè wà gbogbo nǹkan tí ọba lè rí ó lè ní tí ò bá ti sin lọ́hùn ó ń tún àwọn àárín wọn àtọ́lọ́hùn ọba ti kò ní gbádùn ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ní ní fọkànbalẹ̀ ọ̀kan nínú àwọn richest men in the world ó sọ láìpẹ́ yìí ó ní òun ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní pé owó ò lè ra happiness kò lè ra ìdùnnú wípé owó wà lọ́tọ̀ ìdùnnú wà lọ́tọ̀ ni ó wá ẹsẹ̀ ń sọ ìlàkàkà àti ìdájúkọ táwọn olówó máa ní gbogbo àwọn tó dẹ̀ lówó náà ń testify pé kò sí ọ̀rọ̀ ń bẹ amúrùmùjára tó kálukú náà ti rí ni tó wá ní tí ó fi ọlẹ́rìn balẹ̀ olówó ògbò olówó onípo ògbò onípo oríjẹ oríjẹ o ó jẹ́ nǹkan o nǹkan o ẹ́ tó bá sin lọ́run tó túbá lọ sọ́dọ̀ lọ́run tó tó àníwá wà lọ́ ìgbésí ayé rí ó yàtọ̀. إنك لا تجد الاستراحة والحياة الهادئة في نفسك يوم أن تخلع منك أوزع أوزع الشيطان ووسوس الشيطان فتقول لا ودعه لا حاجة لي بك أبدا آبدين tó bèèrè súnmọ́ lọ́wọ́ ọba tó ń súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú àwọn nǹkan yìí tó dágbére fún àwọn ìrìnṣẹ́sù ìkẹrìnṣẹ́sù ìlànà ìsù ọ̀rọ̀kọ́rọ̀ iṣẹ́kíṣẹ́ òfílẹ̀ ìṣùgbọ́n sọ pé ìní bùkátà tẹ́lé ìmá tẹ́lé ọ̀rọ̀ àpẹẹrẹ ìtìbọ́ níta ọ̀kan olè máa bẹ̀ ọwọ́ olè máa wá kó bí ó ti kọ̀nsíṣẹ́ ẹgbẹ́ òun tó lè ráyè lọ́dọ̀ rẹ̀ torí pé kò fi àwọn ẹni ọlọ́run ọba kò fi wọ́n lẹ̀ àwọn anẹ́bẹ̀ ọlọ́ba kò fi wọ́n lẹ̀ tó bá wá tún àárín wa àtọ́lọ́run bá ṣe pẹ̀lú kó túbá lọ sọ́dọ̀ ọlọ́run kó tún àárín rẹ̀ ṣe owó sẹ́ríkò bí ìbàjẹ́ léyìí tó mẹ́rin tó ní padà síbẹ̀ máa àṣẹ̀rẹ̀ ríbọ̀ máa yọnú sí máa dúnú kalẹ̀ bọ́lúwà ní ọ̀yọ́nú sí ẹ̀ máa dúnú kalẹ̀ ìbọ́lọ́wọ́ yọ kó ní àjọ wọná àbẹ̀rí bọ́mìnà rahman àṣẹ̀rẹ̀ bìlẹ̀kẹ́rì kò lè yọnú máa dúnú gbogbo òtítẹ́tẹ́ kò lẹ́tọ̀ọ́ ọyẹ kọ́ wá ní tútúbà rẹ̀ yìí pẹ̀tẹ̀ trial ẹgbẹ́ ọ̀rẹ́ pé gbogbo tá a ṣe náà àárín nǹkan kójọ bá ti kójọ náà ní túká àrọwọ́ mú láyé bá ti bá ti àátú bá ti ronú kíwádà bẹ́yà kan lè wá ó lè yàtọ̀ tó tó bá rí orí ayé àtàrí sì kí tí ń ah ìjà àdúgbẹ́ fọ́lọ́run tẹ̀ẹ̀dẹ̀ ní tó ti à àbọ̀ ah, ah, tó bá rí pé ah ọlọ́pẹ́ nǹkan ọlọ́run tó á gbé nǹkan níde tó ń sáà ń fèsì ẹ̀ tí ń tàbí ẹni ṣèyí tí tútù bá yóò jẹ́ àmú báyìí ọlọ́pẹ́ tí ẹnìkan nígbà tí sùn mú tán ó ní àfà mú fi èsì tó ń bá ti ń ṣètò lọ́wọ́ bàbá yìí nǹkan máa ń dá lọ́rùn gan ni mo ní ètè èsù ni bẹ́ẹ̀ kò ń bẹ̀ ìṣètò lọ́wọ́ ọba rẹ̀ kò dárí síkì rẹ̀ kù kó dẹ̀ yáwọ́ kò lékún so ẹlòmí àwọn ní òun fi ṣe tẹ́ẹ̀sì láàrẹ́bìbà tó ń jẹ́ àtúbà ìkẹtẹ̀ àyàtọ̀ ọ̀hàn èyí un bọ́lọ̀ bá torí fún torí pé ó súnmọ́ ẹ̀ kọ́ìrò ní àkẹ́kẹ́ tó bá tó dán owó pé òun fẹ́ tẹ́ẹ̀sì ìgbàgbọ́ rẹ̀ ó tún jó náà ni àtìgbà tọ́lọ̀ wọn mọ́ ní múmi ní òdodo tí ó fi hàn ayé tí ó fi hàn màláìka pé mùmí ní ni ọ́ wọ́n mí ọwọ́ pẹ̀lú tó nífẹ̀ẹ́ sí wọ́n mí ọwọ́ pẹ̀lú dúkìá rẹ̀ wọ́n mí ọwọ́ pẹ̀lú ìríṣẹ́ rẹ̀ ọwá dúó pé yes ìní títọ́ lọ́wọ́ balẹ̀ fa'anta muslim haqqan fa'anta mu'min haqqan wa sirqa omi ní òdòdó ní ọ́ torí pé ilé ayé yìí ọlọ́ọ̀bá ọdẹ̀mú mi níwó bẹ́ẹ̀ ló ti gbá kéfèrí náà yọ́dán wò tí mo mi níní ọlọ́ọ̀bá ìmọ̀ wá ń sàgbéga kò fún tó bá ti fi Allah ló fi sọ pé liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́ọ̀bà láàrín àtàlá tẹ́sìn wò ní ó fi dán ìwò ní ilé ìfẹ́ wáyé ilé ayé àdánwò ní kó fi mọ́ kó fi sàfihàn ọba tó fi mọ́ ní kó fi sàfihàn pé tàlẹ́ntọ́ fẹ́ ṣiṣẹ́ dáadáa ìbádàlá inú oṣù a mẹ́wàá gbẹ̀yìn wá tún wá lẹ́sà lọ́tọ̀ ká súnmọ́ ọlọ́wọ́n ọba ká rò papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ilé ọlọ́wọ́n ọba àníbi èyà èyàlẹ́ ọlọ́wọ́n ọba ẹni ọlọ́wọ́n bá fún ní ìgbàláyè fúlè kó wọnú ìtìká kó wá Laylatul Qadr tí wá ní kíni ọba ti darí bí iṣẹ́ ọlọ́sìn mọ́sára sí ibi tí wọ́n ó ti máa sàròyé tí wọ́n ti máa sọ̀rọ̀ bọ́ọ̀lù tí wọ́n ti máa sọ news kìí ṣe yẹn mọ́ta ti sọ̀rọ̀ pé ìlàwà tó lọ́kọ̀ àn ẹ́ ìsáàrù ní ẹ̀lẹ́ ìsìfàr láti àwọn tí ó máa pọ̀ lẹ́ni tí ó máa kàkọ̀ àn tí ó máa ṣe ìsìfàr tí ó máa ṣe ìsìfàr tí ó lórí lẹ́yìn láti lọ́kọ̀dẹ̀ tọ́lọ́ ń pè ní lẹ́yìn láti ẹ́ tẹ́yìn bá ti náà fílà lẹ́yìn ìṣà ní tó jẹ́ náà fílà òru láti ìṣà ìṣe dé àsùbá tẹ́yìn bá ti náà fílà tó ti náà fílà fọ́lọ́wọ́ bá ó kéré ní ọ̀pọ̀ ní ìnáẹ́nẹ̀n pẹ̀lú gbàgbọ́ wà ti sẹ́ẹ̀dẹ̀n tó fi wójú rọlọ́ba gúfèrò láhùmọ́ tàkọ̀ dàmàlìdàmì anábì sallallahu alaihi wasallam ó ní wọ́n pàṣẹ rẹ̀ rẹ̀ wọ́n forí tó ti tẹ̀síwájú wọ́n fi gẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala ìmì àti iná fọ́lọ́bà kọjọ kò sáà ṣe fún gẹ àna ọlọ́ọ̀bá náà اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله قالوا ما يكي ليلة القدر قلني عوان إن كان الشعبي تيولوب الله سبحانه وتعالى في ليلة القدر نورني في أصل القرآن القليل قلوبا أني شهر رمضان الذي أنزل فيه القرآن أصل رمضان أصل القرآن القليل قالوا أني إيه إنا أنزلناه في ليلة القدر ọsọ Laylatul Qadr ọsọ Quran kalẹ̀ ní Laylatul Qadr ọsọ wá sí Baytul Izza láti sọ́mà kéje ọsọ wá sí ìtàyé yìí ní Baytul Izza láti bẹ̀ gbàtọ́lọ́ ń gbà níbi ìdíde imú Quran wá lẹ́yọyọ ẹ́ láti bẹ̀ Jibril yóò gbọ́ òun ní pé ọjọ́ tó pàtàkì ni oṣù tó pàtàkì oṣù Ramadan ọlọ́run sọ Kùránì kalẹ̀ mẹ́ oṣù tó pàtàkì òun náà ní Laylatul Qadr ìgbà wo láwa wá Laylatul Qadr sí láti mọ̀ pé Laylatul Qadr arẹ́gbàwá tó gbé wá pé ká máa wá sí 27 èyí ni pé alẹ́ 27 arẹ́gbàwá tó gbé wá pé ká máa wá sí autar èyí ni pé àwọn wítìrí alẹ́ 21 alẹ́ 23 àwọn arẹ́gbà wá pé a níbi ẹ́kẹ́ wá sí ẹwà gbẹ̀yìn ẹni wọ́n tẹ́ pé mẹ́wàá gbẹ̀yìn ẹ ó fi ṣiṣẹ́ lọ́wọ́ ọba òṣìṣẹ́ Lailatul Qadri yìí a wà tún lọ́wọ́ ọba pẹ̀lú ìjọsìn ìbádẹ́tún mashru'a ìjọsìn tọ́lọ́wọ́ ọba ṣe lófin ni kéèṣe ìjọsìn ayẹyẹ àwọn ẹlòmíì wọ́n lọ organize bí ẹ́ pàtí kékeré àwọn ẹlòmíì

ọ̀nàgbà táwọn èèyàn fi ń produce ẹ̀sì táwọn èèyàn ọgbọ́n àti gbowó lọ́wọ́ wọn ni àbí ẹni tí ń sọ pé màláìkà ti fẹ́ sọ̀kalẹ̀ títí ara mi fi gbọ́ pé màláìkà ti fẹ́ sọ̀kalẹ̀ ó kù sẹ́jú méjì ẹ máa dáwó ẹlákùn ta ló sọ fún pé màláìkà ẹ ọ̀dọ̀ rẹ̀ ni ó sọ̀kalẹ̀ sí nìkan ta ló kún lágbo yẹn ó kù sẹ́jú méjì ó dàníyàn wọ́n wá gbé wọ́n gbé àdúrà rẹ lọ sókè ń sìn ọ̀hánàbà bọ́ bá ti náwó tó làdúrà ló ti dọ́dọ̀ lọ sí gbúgbúrú kọjá là ìsìntọ́lọ́wọ́n fẹ́ ìgbóòlọ́nà haram ìwọ tó bá jẹ́ àfà ojúṣe rẹ ní kó mọ̀nà bó sílọ́n ojúṣe rẹ ní kó tọ́ àwọn èèyàn sọ́nà lọ sí ibi tọ́lọ́ọ̀bá kéré ṣe ipé láti gbá àwọn èèyàn lójú láti gbówọ́wọ́ wọn wọ́n dẹ̀ ṣe ṣe ṣe ṣe ṣe náà wọ́n jẹ́ nǹkan wọn orí kankan àwọn tó rí nínú wọn náà kò síbọ̀ kabalẹ̀ àwọn tó rí ládìnà nínú yín òun dalé nì ẹ̀yìn ló dí ìsàn tó bá dọ̀la gbogbo ọjọ́ akọ òun bí wọ́n bá ṣe blame apá kan tó bá jálẹ̀ pèyàmà ọlọ́run sọ sínú alukuran wọ́n blame ẹni tí ó ṣe gíní òun tó tẹ̀lé afáníṣẹ̀lẹ̀ afọ́jú àmọ́ ọmọ ó jìyà rẹ̀ tẹbí gbà bí ń sọ láyà àwọn kan sọ òun rẹ kọjá òun sọ pé kọjá nǹkankan ni torí ìdí eléyìí tó bá wálé látọ̀lù kọ́dìr àdúrà ló ṣe tó bá wálé látọ̀lù kọ́dìr ó ṣe kìyàmù lẹ́yìn tó bá wálé látọ̀lù kọ́dìr ó ka Qur'an tó bá wálé látọ̀lù kọ́dìr ó ṣe dáadáa tó bí tó bá wálé látọ̀lọ́ kọ́dìrì àwọn aláìní opó ẹni tí mú sí bá bá bó ló ti fẹ́ gbé kú òfun ẹni tí orí jẹ́ tí orí mú bó ló ti fẹ́ ṣe dáadáa sí ọwà pọ̀ lẹ́ni tí ó mọ ṣe àtàbùwà àtàdúrà tánàbí kọ yàlàwà Aisha Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu Aisha rọ̀bánihà ó sì bàbá mẹ́ ìpò nílé Laylatul ọmọ

ẹgbọ́lọ́n tó bí ẹsàláwà gbárú ẹkàn waste time ara yín obi olóbìnrin ọmọ wà ní ọkọ rẹ̀ yóò tún mọ́ lọ gbà ẹ̀tẹ̀ yóò tún mọ́ lọ jòkó tí àwọn ọkùnrin ọlọ́kùnrin àwọn ọmọ yẹn mójútó wọn níta níbi sallallahu alaihi wasallam tó máa ń ṣe òun náà ni pé yóò ṣe kí ni yóò kírun lóru wà á kọ́dọ̀ áàdàmù dédé jẹ́ àwọn fámìlì rẹ̀ níbo làwọn fámìlì tiẹ̀ wà òun ti lọ sọ́dọ̀ àfáà lọ́sùn ìwọ wà ń lé wọ́n náà ló ń ṣe kí ámìlé àwọn ṣe lé láti lùkọ́dù wọ́n èyí ṣe lé láti lùkọ́dù nípa tí wọ́n máa fi sin náà ni obìnrin ọmọ sin náà ọba rẹ̀ ńlé tí ọba lọ sí káà wọ́n náà sin náà ọba ńlé síyàwó rẹ̀ obìnrin tí ń jáde òru tí wọ́n lè láti lùkọ́dù kí ìwọ́ sùn ọmọ tí síyàwó rẹ̀ wà ibi tí wọ́n lọ ní ìṣẹ́kì kí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹlọ́bẹ̀rù ọlọ́run ọba àsìkò dáadáa yìí kọ́mọ̀jọ̀ inú ẹ̀sà tí ń bẹ fún Laylatul Qadr olúwa ṣe ẹ̀sà rẹ̀ pé òru yìí ó lóore ju ọgbẹ̀rún oṣù lọ ọlọ́ni Laylatul Qadr khayrun min alfi shahr ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ọjọ́ kan òru kan yìí ẹ́ àníbi ọlọ́ni ìjọsìn bá ṣe ń bẹ̀ ó lóore bèé tí yẹn ṣe ní 1000 months tó ju 82 years tó jù lọ ìjọsìn ọjọ́ kan nìyẹn òru kan nìyẹn òru yìí kò sí irú rẹ̀ ní gbogbo òru tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala dá tóbi di òru ọdún mi torí di eléyìí àìwá kẹrẹ̀ àìwá sàn kọmọ́ lè jọ́ ti fọ́lọ́ ọba ṣé bó bá ṣe lágbára mọ́ ní tó bá lágbára náà ṣe torí tọ́lọ́ ọba mẹ́rẹ̀ kẹsẹ́wájú ọlọ́ọba rí pé ń tọ́já ló ṣe òṣàbúrú ọjà ọkọ̀ mi àbúrú òṣàbúrú sáwọn èèyàn ò ní ẹ̀mí kọmọ́ dá fọ́mọ́ làkejì bákanáà nínú àwọn ìròyìn tọ́lọ́ fi ròyìn orú yìí ọlọ́ròyìn rẹ̀ pé Laylatul Mubaraka ọlọ́sọ́nù sọ́tọ̀ dùkọ́n orí iná ń zẹ̀ náà wù fi Laylatul Mubaraka ó ní mọ́ sọ Kùránì kalẹ̀ lóòrùn alábàríkà orú kí ni ó Laylatul Qadr oore ìmọ̀ ń pọ̀ àmàláìkà wọ́n máa ń sọ kalẹ̀ ní wìtìwìtì wọ́n máa ń kọ́dá jìbìrí ló tó wà nínú wọn bákanáà òru yí òru òru òru òru ọ̀la ní sálámù ní híyà hátà mọ́tọ́lá ilfàjẹ̀ nínú àwọn irọ́ tẹ ma ń pa fún a táwọn afá ma ń pa táwà ti gbọ́ dáadáa kékeré wọ́n ní lé látọ̀lọ̀ kọ́dẹ̀ ẹ́ bí seconds báyìí wípé kọ́dà gbogbo yọ́dọ̀ balẹ̀ gbogbo ilé tọ́gbà yẹn yọ́dọ̀ balẹ̀ ní àwọn sẹ́kọ́ǹsì yẹn èyàn kàtàrà sọ̀rọ̀ tó bá ìwé àwọn àfá alágbájá kan wọ́n máa ká wọn àfá alágbájá kan ti rí lé láti lùkọ́ rí rí tàmẹ́dó ti rí rí ní àwọn sẹ́kọ́ǹsì táwọn bú kalẹ̀ yẹn anú ọlọ́run jù bá ń lọ torí tí kété tóòrùn bá ti wọ̀ lórúlé láti lùkọ́ rí síbẹ̀ sálámù ní títí kí wọ́n fi kírun fájírì títí fi tó ni ní ìkẹ́ ọlọ́run ọba orí ọlọ́run bá ti bọ̀. gbogbo ń tẹ́yẹ̀ bá ti ní àtìgbà tó mú ti wọ̀ yẹn títí tí fájìrì ó fi yọ láti kásùbà òun ni Laylatul Qadr ọlọ́run ọba jí kó fẹ́ torí náà nǹkan ká pọ̀ lẹ́ni tí ó máa wá ti tẹ̀síwájú tó bá tún rí bí dúó tó ṣe tìyàmù lẹ́yìn a oru yi ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala òun ma ń pè bùbù kọ́dà òru ni wọ́n ma ń pè ní kìtàbàtì sànàríyà tí a lò dọdún mi èyí tí ó hàn sáà màláìkà oru yi ni wọ́n pè bùbù ẹ̀ ìgbà tọ́lọ́n fẹ́ pè bùbù nǹkan tí wọ́n sùn ọlọ́n fẹ́ kọ́ tó lò lọ́dún kan wọ́n sùn ojú àwọn làwọn fi ń gbọ́bẹ̀ ló èyí wù ní kó múra ṣiṣẹ́ dáadáa ní o ní sún kó wá sún àsìkòyè rí kó rí dáadáa ṣe gbogbo akọ́lá ti rí bákan náà ẹlòmí iṣẹ́ tó ń ṣe lé iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tó yẹ pé ó ń gbìyànjú ní tiraka ní ẹlòmí kò sálà sí àfún àmọ́ gbogbo bá ṣe lè wó lè káwa mọ́ kárí pé àwa rí dáadáa ṣe bákan náà nínú àwọn nǹkan fẹ́ ká mójútó ní òru mẹ́wàá yìí òun náà ni pé bá ṣe pọ̀ lẹ́ni tí ó rí ṣe rí ṣe táwa náà fi gbẹ̀san wájú ọlọ́run ba nínú rẹ̀ òun náà ni pé anábì sallallahu alaihi wasallam a máa kóra ró sínú masalasi wọ́n ni káàna yà àtàkìkò láṣẹ́lẹ̀ àwákìrì mìíràn Ramadan hátà tàwọ́fàhùlọ́hù ta'ala ọ àníbì a máa lọ níbi mẹ́wàá

àbí tí ò tí ò kọ́fà orí mọ́sálásí yẹn àbí tí ò sáyè fóbìnrin ní ti èyí tí wọ́n dá wà ń bẹ̀ ọkọ gbọ́dọ̀ yọ̀ǹda orí obìnrin náà gbọ́dọ̀ lọ ibi tí ó wà tí ó pamọ́ tọ́kọ̀ ọ́dẹ̀ tún yọ̀ǹda tí ó rọmọ ọlọ́run bákan náà nínú àwọn nǹkan tó yẹ ká mójútó òun náà ní kẹ́ ẹjọ́ bá láǹfààní àti máa lọ sí ẹ mamlakata Arabia yíò ni maka haram ni makki wà haram ni madani masalasi annabi masalasi haram tí ìbá láǹfààní àti máa lọ sí ìtìká fún bẹ́ èyí ló pé jù lọ èyí ló sì dédé gbólóhùn tánì ti sọ pé láti káfà gbogbo sí ìtìká tó pé dáadáa àti masalasi mẹ́ta yìí yíwu ní maka haram al-makki yíwu ní madina masjid nabawi kọlọ̀n kọmọ ṣe ní rọrùn fáwà sí iná láti lè máa lọ káwà náà lè máa rí lọ́rùn bá sí ń bẹ̀ torí pé ẹ̀sán pọ̀ ń bẹ̀ yóò ti wúmúrọ́ lọ́pọ̀ sínú Ramadan yóò tún máa wá kírun níbi tó yẹ pé 100,000 sí ìrùn bẹ́ẹ̀ bá kí láyé mi jọmọ̀ gbà ní arọ́m lórí ìrùn kọ̀ọ̀kan 100,000 ẹwùjọ́ tẹ́nìkún tó kírun tó bá tó bá kí níbòmí lọ́jọ́ lásán ni o bó bá kí nínú Ramadan tó ṣe dédé lẹ́látọ̀lọ́ kọ́ọ̀dẹ̀ bó lẹ́sàn yóò ṣe tó tàbí fún pé tún ṣe múrọ́ yóò tún ṣe bẹ́ẹ̀ iná sáájá nẹ́bí sallallahu alaihi wasallam àbútún ṣe sí gbárù bẹ́ẹ̀ àbútún ṣe sọ̀láàtì bẹ́ẹ̀ ó ṣe náà fílà bẹ́ẹ̀ yóò mọ̀ ní ẹ̀san 100,000 tí ìtọ́ yàtọ̀ síbòmí tí ẹ bá kí irun iná sáájá nẹ́bí yóò mọ̀ ní ládá 1,000 síbòmí ẹ wo ẹ̀sán àdìpèlé tó yẹ pé tíyẹn bá tẹ́ ẹni tí ò bá lọ gbogbo òru tó kí bóyá èyí tí wọ́n kí bóyá àrùn méjì tí wọ́n kí ó ti dédé tó ń fi gbogbo gbèsè ayé rẹ̀ kí ẹ wá wo ẹ̀sán ní àjùlọ gbogbo àwọn àyè yẹn ká máa lọ síbẹ̀ nínú àwọn mẹ́wàá gbẹ̀yìn ọmọbọ́nù nǹkan tó lóore ni adọ́lọ́bà wá ọjọ́ kò ṣe nírọ̀rùn fún wa níparí wàhálà tó ń ṣẹlẹ̀ lágbàáyé àbí Allah subhanahu wa ta'ala especially Middle East ní Sharq al-Awsat àwọn ilẹ̀ Lárúbáwá Iran àti Israel ọgbójú agbẹ̀nsíra wọn láti bí ọjọ́ bí mẹ́ta Iran Amẹ́ríkà Israel wọn bá jà àwa Mùsùlùmí ojú lalákan fi ń sọ́rí àwátá àgbàípà Nábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní àwátá àgbàípà wọn sọ̀hábà ẹni ìyọnu sí ni wọ́n ẹni tí ó yẹ ká máa ṣàdúrà fún ni wọ́n ṣe ní ìpè à ní pé kankan bẹ̀rù tó ju ká máa ṣàdúrà fọ́lọ́ ńlá wa lọ torí pé ìkíní kejì wọn wọn ò nífẹ̀ẹ́ sàn ọ̀kan fara mọ́ nípa tòmọ́ra Islam kọ́dà Islam revolution wọ́n kíbò sí Islam àmọ́ àwọn Yẹhudi náà lọ dá wọn náà kalẹ̀ sínú Islam àwọn làwọn Shia àwọn làwọn Iran wọ́n máa fi sépèlé Abubakar Siddiq wọ́n máa sépèlé Umar ibn Khattab wọn ò lè jáde tán sépèlé ànẹ́bì ni àmọ́ gbogbo àwọn tó wà lẹ́yìn ànẹ́bì ni wọ́n wọ́n dànù ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sépèlé lórí dérí ìyálà wa Aisha ọ̀dàlá àyà níta bí so léyìí ni pé mọ́bí tó dájú àdúrà rẹ kọ́ ibi ọlọ́wọ́n bá ò kùnà Islam lọ́wọ́ àtàwọn mùsùlùmí kàkiri àgbáláyé nítọ́kọ́ ọ̀nù ẹnìkan ni kó ràn lọ́wọ́ nínú wọn fàájú ààrẹ sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí àti tí ń jẹ́ ìsìláàmù gidi ní kọ́lọ̀wọ́ ràn lọ́wọ́ bákanáà àwọn méjèèjì yìí akàfúnpọ̀ lọ́n fi alábòsí balábòsí bò sí wí abalábòsí bára wọn wí àti Allah subhanahu wa ta'ala kọjọ járe kó gbé ìsìláàmù lékè àgbẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ìtí wọ́n bá bọ̀ yìí ọlọ́ọ̀bà ò mọ́ sí ní Saudi Arabia náà bọ́sí ní gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ ní sharqal awsat middle east ọlọ́mọ́ sí ni wọ́n la àwọn àti Allah subhanahu wa ta'ala kó ìsìláàmù yọ gbé ìsìláàmù lékè torí pé ètì àwọn yahudi ni ètì àwọn yahudi ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọdẹ sọ fún anú al-Qur'an al-Karim ó ní kullama awqadu nara lil-ard gbogbo bàbá tí kónú ogun ọlọ́run máa ń pa ni ọlọ́run bá ò fáwa pa ilé yìí náà gbogbo àwọn alábòsí pátápátá ní ojú ọba lọ àwọn abẹ́ aláṣàn àtàlá dáadára kó lọ́dọ̀ àwọn alábòsí ayé dákùn gbé e lérí Islam gbé e e, fún Islam gbé fún àwọn ìlú gidi tí wọ́n tukọ̀ ayé pẹ̀lú àlàáfíà ogun lọ́tọ̀ ogun lọ́sì ọlọ́run bá pa náà rẹ ọlọ́run mọ́sà kó àbí Allah subhanahu wa ta'ala ọ̀tẹ́ẹ̀sìn ọ̀tá islam wọ́n gbé rí wọ́n jẹ́ ẹ̀fẹ́ bá kíblà wa jẹ́ ọlọ́mọ́fọ́lọ́nà lọ láìpẹ́ yìí ìgbà wọ́n lọ sọ bọ́ọ̀bù sí ribanari Saudi ọkọ̀ rò pé ìránù dì bọ́ǹkẹ̀ gbogbo nǹkan wọ́n wá lọ wọ́n wá bọ̀ ọwọ́ iṣẹ́ ni wọ́n bá ń bẹ̀ ábẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala mọ́bàá mọ́láka jẹ́ o gbogbo olú islam tó dúró dáadáa ọlọ́mọba jẹ́ àwọn olórí wa káàkiri islam káàkiri olú islam ọlọ́mọba fún wọn ṣe ọlọ́ọ̀bá wa tún wọn ṣe ọlọ́ọ̀bá wa tamọ̀ná wọn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala bá wa tamọ̀ná wọn ọlọ́wọ́ bàbá wa sàmọ̀nà tí wọ́n ṣọ̀kan lórí òdodo abẹ̀rẹ̀ aláṣánà tààlà gbogbo àwọn mùsùlùmí yòókù náà nílùú wa nàìjíríà bí bandits ni gbogbo ara mu ni gbogbo kidnappers ni gbogbo wọn náà pọ̀ ọlọ́run gbé wa lékè o wọ́n wá ń kúrò rẹ̀ mọ́ islam àti ìyẹnjú ìyún láwọn ọjọ́ tó ti pẹ́ náà bá wa gbé agbára bára gbé fáwọn olódodo gbogbo àwọn tọ́lọ́run yàn fún wa ọlọ́run bá jẹ́ kí àánú àwọn ọmọkùnrin àánú ìlú ìmọ́tàbà ti jẹ́ mi wọn gbogbo àwọn tó jọ pé ọ̀rọ̀ yìí wá ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n ń domi àlájá ìlú ìlàmú ọlọ́ọ̀bà bá àgbàgbà lọ́wọ́ wọn gbogbo bí tó ti wá gbogbo bí tí àìfọkànbalẹ̀ tó ti wọ̀ ọlọ́mbà wa lè kó mẹ́ ọlọ́mbà wa dá ìfọkànbalẹ̀ bá dá padà jáde fi sin rẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala Allahumma a'inna ala dhikrika wa shukrika wa اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا دينا الا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة الا قضيتها يا رحم الراحمين اللهم انصر الإسلام والمسلمين وذل الشرك والمشركين وانصر عبادك الموحدين اللهم اضرب الظالمين بالظالمين واضرب بعضهم ببعض واخرجنا منهم سالمين الظالمين اقم الصلاه عباد الله